ẹ̀sìn ló sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́wà nílé ọkọ tó jẹ́ pé kì í ṣe pọ́kọ yín yọnu sí yín ìyàtọ̀ ń bẹ láàrin pé ọkọ rẹ bọ́ ṣàwàdà àti pé ọkọ ẹ yọnu sí ọ kò jọra wọn. kò wọn. èèyàn a máa bá wèrè ṣàwàdà kó lè bá a lè jọ́rọ̀ lọ. ẹ ọkọ̀ ẹ̀ ń bọ́ ṣàwàdà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹjọ́ ń fẹ̀yìn síra yín ó yàtọ̀ gédégbé sí yọ̀nú. ọkọ lè máa bọ́ ṣàwàdà tínú òrè òsì ní yọ sí ọ. ọmọ tẹ́ ń pè ni. Allahu akbar tọ́wá fẹ́ mọ tẹ́ ń pè níyọnú ọ̀sá máa ń gbọ́ rọ̀díyà lọ́hù anihum wárọ̀dù anihum rọ̀díyà lọ́hù anihum wárọ̀dù aláwù yọni aláwù aláwù ó yọnu sí wọn ó yọnu sí àwọn sọ̀hábà àwọn sọ̀hábà náà yọnu sí ń tọ́lọ́ ń ṣe fún wọn lẹ́yìn ìyọnu kò sí ìbínú mọ́. tí wọ́n bá kó ọgọ́rùn-ún obìnrin jọ tí ń bẹ́ńlẹ̀ ọkọ lónìí bóyá ni mẹ́wàá ló ti rí ìyọnu ọkọ rẹ̀. ẹ ó ń sún mọ́ ọ kò túmọ̀ sí pé yọnu sí ọ. <laughs> sáwọn tí ń rèpù èèyàn ṣé wọ́n yọnu sí nínú ẹ̀mí wọn àbí fẹ́ bà tiẹ̀ jẹ́. ìyọnu ó dá dúró gédégbé lọ́tọ̀ òun náà sì ni nǹkan tó ga jùlọ. tí wọ́n fẹ́ kí obìnrin kó fi gbogbo ọ̀nà wá kó fi gbogbo ọ̀nà ṣe àwárí rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀. jẹ́ ń kọ́kọ́ lọ sínú òròjíṣẹ́ ọlọ́run kó lè mọ pàtàkì ìyọnú ìyọnú ọkọ ìyọnú ọkọ. হুম hmm. hadisi tirimizi kan rèé o tí hadisi náà sì dára ìyá wa umu salama ìyá àwọn onígbàgbọ́ òdodo olókùkù gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹgbọ́ bá ànábì ṣe sọ kó o lè mọ̀ pé yọ̀nú ọkọ ó yàtọ̀ sí ọ̀rọ̀ pé ẹ̀ ń kìsì ara yín ẹ̀ ń dìmọ́ ara yín ẹ̀ ń sùn lórí bẹ́ẹ̀dì àìmọye tí yàn ń kìsì tí yàn yọnu tí yàn yọnu sí. tọ́kọ̀ gà sí wípé táyé mọ́ sọ lẹ́nu ni òjì ọ́ lé ọ dànù táyé mọ́ sọ lẹ́nu àti gbọ́ ni òjì ọ́ lé ọ ló fi mọ̀ pé ohun tí ń jẹ́ ìyọ́nú ọkọ ọ ah, yàtọ̀ gèdègbè ẹ̀ tí ì dámọ̀. Ànábì sallam ọ sọ pé àyùmọ̀ ìmúra àtìn èyíkéyìí obìnrin mùsùlùmọ́ máa tàtì tó bá wọ̀záójù á áníyárọ́ dín tí ọkọ ẹ̀ sì yọnu sí ànábì ò ní tọkọ ẹ̀ sì fẹ́ràn rẹ̀ kò sọ pé tọkọ ẹ̀ sì máa ń kíìsì rẹ̀ kò ní tọkọ ẹ̀ sì máa ń sún mọ́ wọ̀záójù á áníyárọ́ dín rọ́ọ̀dín sínú ọkọ ẹ̀ yọ sí tó ti rí ìyọnu ọkọ ẹ̀ gbà dákàlá ti lè jà náà yóò wà lìjànà sọ ti rí báwọn ṣé fẹ́ nìkan wá nù ṣé ìbálòpọ̀ nìkan nìyún sóúnjẹ nìkan nìyún ṣé aṣọ nìkan nìyún. pleasure pleasure tàbí satisfaction la lè túmọ̀ rìdíwáànù sí rìdíwáànù ìyọnú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bẹ nílé ọkọ inú ọkọ yín ọ̀yọ́ sí yín wọ́n kàn gba kádàrá ni kàn gba kádàrá ni ń sọ bó sì mọ̀ pé inú ọkọ ọ̀rọ̀ ọ̀yọ́ sí ọ ń sọ fún ọ o wọ́n kàn gba kádàrá ni tẹ́ ń bá la ọkàn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ ń bá lọ ọkọ wọn báyìí wọ́n ní ìkórira sí nǹkan kankan táyà wọ́n ń ṣe tí wọ́n láwọn ò fẹ́ táyà wọn ò sì mọ́ lọ́ràn. àyà tí ń ṣe nǹkan tọkọ rẹ̀ ò fẹ́ bóun ni ó ṣe rí ìyọnú ọkọ yẹn kò pọ́síbù náà wọ́n lè jọ jẹun wọ́n lè jọ kíìsì ara wọn òkè kó lè mọ̀ pọ́tọ̀ níyọnú ọ̀tọ̀ níbálòpọ̀. ṣé wò ó rí ẹni tó bá yàwó ẹ̀ sùn lálẹ́ mọ́júmọ́ tó sì di láàárọ̀ tó sọ pé wò ó àǹtí tọ́ọ̀lì mo ti kọ̀ ọ́ sílẹ̀ ọ̀rírí ọba yàwó ẹ̀ sùn wọ́n jọ sun oorun ìfẹ́ àbúrò kílẹ̀ ń pè oorun ìfẹ́ wọ́n jọ sùn mọ́júmọ́ ni wọ́n sì kásùn bá àtàwọn ní ẹlẹ́à bẹ̀rẹ̀ yídà rẹ̀ obìnrin àmọ́ wò ó pé kí ló ń ṣẹlẹ̀ obìnrin mi àti ẹ̀ máa túmọ̀ rò mẹ́jọ pé ẹ máa wà fà burúkú yìí o ó súnmọ́ òun láàárọ̀ ọjọ́ tí yóò pronounce tọ̀láàkì ohun o ohun tó fi mọ̀nù wípé ó kàn ń súnmọ́ ni kò rọ̀nú sí ọ ó ti parí iṣẹ́ nínú ọkàn rẹ̀ tipẹ́tipẹ́ lórí rẹ̀ ọkàn ń rọjú súnmọ́ ọ ni ó ń rọjú súnmọ́ ọ ni ìyí tí máa bí kọ́kọ́ ó ṣe tọ̀ láti aya rẹ̀ ní àárọ̀ kùtù lẹ́yìn ìbálòpọ̀ nu tó fi mọ̀nú pé kò sí ìyọnú kò sí ìyọnú nínú ọkàn rẹ̀ sí ọ kò sí. àdìsí kan nìwọ̀n o tó ní èyíkéyìí obìnrin mùsùlùmọ́ tó bá kú lásìkò tó kú yẹn tí ọkọ yọ́nú sí yóò wọ àlìjànnà àṣeyọnú ọkọ tẹ́ ẹ bá ti gbà á àṣẹ ẹ̀dọ́mọ àlìjànnà nù mélòó nínú yín ló ti rí yọ́nú ọkọ ẹ̀ gbà mélòó nínú yín ló ti rí ìyọnú ọkọ rẹ̀ gbà mélòó. agídí ò jẹ́ gbádùn agídí kò jẹ́ gbádùn. tinú mi ní ń ṣe tí máa jẹ́ kí olówó ṣọ́ọ̀tì kò jẹ́ kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbádùn ilé ọkọ kò jẹ́ rí ìyọnu ọkọ yín. hadíìsì míì tún rèé hadíìsì Tọ̀bàránì Sheikh Alibani sọ pé hadíìsì náà lálàáfíà. okay láti ọ̀dọ̀ arábìnrin arábìnrin bàbá Usain ọmọ Mihson ó ní arábìnrin bàbá mi àmọ́ rẹ̀ dákọ̀ láti ala Rasulillahi sallallahu alayhi arábìnrin bàbá rẹ̀ ó wọlé tọ̀ òjíṣẹ́ ọlọ́njọ́ kan fàkọ́ọ́lá làhá anẹ́bí wa sọ fún pé azaatu zaoji ni ant sọ lọ́kọ ṣé o ní ọkọ kọ́ọ̀lá ti naam ìyá yìí sọ pé bẹ́ẹ̀ ni mo lọ́kọ kọ́ọ̀lá kéyìfà àǹtì láhù ànábì wá bi léèrè pé báwo lo ṣe ń tírìtì ọkọ rẹ báwo ni o ṣe ń tírìtì ọkọ rẹ olóòlọ́kọ báwo lo ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ kọ́ọ̀láti mọ́ àlùhù ìlàmà àjásù áníhù èmi kì í géwọ́ kúrú nínú ojúṣe mi sí ọkọ mi àyàfi tí agara bá dá mi sọ́ngbọ́ èmi kì í géwọ́ kúrú nínú ojúṣe mi sí ọkọ mi àyàfi tí agara bá dá mi. fàkọ́ọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam ògìṣẹ́ Allah wa aina àǹtì mi nìhù òkè o mo ti gbọ́ ohun o kàn wòye sí ibi tó wà sọ́kọ rẹ wòye ibi tó wà sí ọkọ rẹ fàyínnahu wà náà rùkì nítorí pọ́pọ́ ẹ tó ń wò òun òun ni àlìjànnà rẹ òun náà sì ni iná rẹ. wo bó o ṣe wà sọ́kọ rẹ o ti ní ìwọ kì í géwọ́ kúrú nínú ojúṣe rẹ àyàfi tí agara bá dá ọ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ̀ wọ́n wulẹ̀ ní béèrè wọn ò wulẹ̀ níbèrè ẹjọ́ lọ́wọ́ obìnrin kan kó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o mo ní wèrè díẹ̀díẹ̀ lórí o tí mo máa ń ṣe ọkọ mi o kò ní sọ bẹ́ẹ̀ ká sọ bẹ́ẹ̀ kò ní sọ pé tí ọkọ òun bá rọ̀ òun níṣẹ́ ètò bá wù òun lòun ó ṣe ń bẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ níṣẹ́ òwe ni pé àà mo ń tọ́jú ọkọ mi dáadáa mo ń ṣe dáadáa sí i mo ń ṣe gbáà ntọ́ sọ náà nù ànábì wa sọ fóbìnrin wípé ẹni wíwé mo ti gbọ́ ntọ́ sọ kan wo ipò wo lọ́ wà sọkùnrin torí pọkùnrin yẹn o tí sọkọ rẹ o ní ọgbà àdẹ́ra rẹ o náà sì ní iná rẹ ìyẹn ni wípé bọ́ ọ bá fẹ́ wà lìjẹ́ náà lára ọ ọ̀wọ̀ bọ́ ọ bá sì fẹ́ wọná lára rẹ̀ ọ̀wọ̀ náà. ọ̀rọ̀ rèé o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ wà nílé ọkọ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ wà nílé ọkọ ǹjẹ́ o lè fọwọ́ gbá yà bó o ṣe ń gbọ́ mi wípé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan o o ti rí ìyọnu ọkọ rẹ gbà. kátúwá abíọ́ lè rè pé láti ìgbà wo ló ti rí gbà torí pé ọlọ́dún kan bẹ́ẹ̀ yín tó ga sí pé ọdún orí ẹ̀ ọkọ ọdún kan ni ọlọ́dún méjì wà ọlọ́dún mẹ́ta wà mẹ́rin wà márùn wà mẹ́fà méje mẹ́jọ lórí mẹ́wàá lórí ogún lórí ọgbọ̀n lórí ogójì ìgbà wo lórí ọkọ rẹ gbà. lẹ́ni tó dá sí pé bá ṣáájú tí ìyọ̀nú yẹn ọba tí ì sí inú ọkàn inú ọkàn rẹ̀ bó tiẹ̀ padà wà lìjẹ́ náà ọkọ̀ wọ̀nà lọ́wọ́ pé ọkọ rẹ kò sí ìyọ̀nú kò yọnu sí ọ kí wàá ní fáàrí rẹ wọ́n ń pè ọ̀yìn alágbájá kí ni fáàrí rẹ tọ́ọ̀ bá lè ṣiṣẹ́ àlìjẹ́ náà lọ́dọ̀ ọkọ rẹ kí ni fáàrí rẹ tí o ò bá lè rí ìyọ́nú ọkọ rẹ. ìyàwó lẹ̀sìn ní kó wá ìyọ́nú ọkọ not vice versa ẹ̀sìn ò ní kọ́kọ́ wá ìyọ́nú aya rẹ̀. ìyàwó ló di dandan fún. kó wá ìyọnú ọkọ rẹ̀. by fire by force at all costs gbogbo ohun tó bá lè cost yẹ láti rí ìyọnú ọkọ rẹ ah, ó gbìyànjú ọ̀nà ni o. ó gbìyànjú wà wà ní o torí pé àdìsí kan sọ pé tí obìnrin jẹ́ ń kà fún ọ àdìsí zaid ọmọ arikọ́mù ni ok àdìsí yẹn ni alibá ní sọ̀háhà òun náà jẹ́ àdìsí tọ̀bàrà ni zaid ọmọ ló gbà wá ó sọ pé. àlìmọ́ríà látùwádìí hákọ̀ lọ àtàtùwádìíyà hákọ̀ obìnrin tí ń ọkọ kò tí ì lè rí ojúṣe ẹ̀tọ́ se ṣe ìfọ́lọ́hún ní ọ̀nà tí ọba yóò gbàgbà lọ́wọ́ rẹ̀ títí yóò fi rí ojúṣe ọkọ ẹ̀ ṣe fún áà ah, ó ní agbára o ọ̀rọ̀ yẹn ní agbára o obìnrin ò tí ì lè rí ojúṣe rẹ̀ ṣe fún ọlọ́run ní ọ̀nà tí ọlọ́run ó gbà sọ pé yes kò ṣe dáadáa orí ṣe àfi ìgbà tó bá rí ojúṣe ọkọ ẹ̀ ṣe. so tọba ló ń kírun tọkọ rẹ ń bínú sí ọ tó ló ń gbáwẹ̀ tọkọ rẹ ń bínú sí ọ tó ní ẹlẹ́hàá ni ọ tínú ọkọ rẹ ò yọ sí ọ ìrun tó ń kí àmì nìyẹn tẹ́rùn ẹ ní problem lọ́dọ̀ ọlọ́run àwẹ̀ tó ń gbà àmì nìyẹn pé àwẹ̀ ní pírọ́blẹ́mù lọ́dọ̀ ọlọ́run tọ́ ọ bá ti lè yọ ojúṣe rẹ sí ọkọ rẹ tọ́ ọ bá ti lè yọ ọ lẹ̀ yóò kó bá ohun tó ń ṣe níwájú ọlọ́run yóò kó ànábì ló sọ obìnrin ò lè rí ẹ̀tọ́ rẹ̀ ṣe fọ́lọ́hùn títí tí ó fi rí ẹ̀tọ́ yẹn ṣe fún ta ni o fún ọkọ rẹ̀ ẹ wá máa gbọ́ à ń kì í à ń sà olóòmẹ́ni ó kú ò ń sọ nísìnyí pé ìyọnu kí a nìyàn tún wá ṣe tí ó fi arí ìyọnu ọkọ rẹ̀ gbogbo tá a ti ń ṣe yìí náà tá a jì láàárọ̀ tá a kí wọn tí wọ́n kà sọ́ọ̀lẹ̀ tábà wọn fọ̀ ọ́ tábà wọn dáná oúnjẹ ẹ mọ̀ gbà mí olówó àfa yìí o ọ ní látọdún tí mo ti wà nílé ọkọ mo ti lógún ọdún mo ti lọ́gbọ̀n ọdún ó ní ìgbò mo rí ìyọnu ọkọ mi èmi ò fiyè sí yìí ni <laughs> mi ò fiyè sí yìí mi ò fiyè sí ni à ó fiyè sí sórí kò yí ọ ni kò yí ọ á sì láyé ọ obìnrin tí ó rí yọnu ọkọ yóò jẹ kọ níta obìnrin tí ó rí ìyọnu ọkọ rẹ̀ yóò jẹ kí ni yóò jẹ kọ níta kọ níta. àsọ́ọ́líhá àlìkọ́ọ̀nìtà láti rí yọnú ọkọ rẹ ọkọ jẹ ẹni rí ó sì jẹ olùtẹ̀lé àṣẹ ọkọ rẹ sẹ́ni rẹ ní ọ́ ìwọ tó wù òjò gbádùn yìí sẹ́ni rẹ sì ní ọ́ báyìí. ẹni rẹ ní ọ́ lọ fara mọ́kọ́kọ́ rẹ fẹ́ kejì ṣé ẹni tí ó bá ti fara mọ́kọ́kọ́ rẹ fẹ́ kejì á mọ̀ kúrú ẹni bẹ́ẹ̀ lẹ́ni rí torí o ti gbàgbẹ́ ni re ní ọ́ èyí sì ṣẹ́ ni re ọkàn díbọ́n ni ọ̀ǹdọ́gbọ́n ni àti wàlìjẹ́ náà rẹ ó lágbára o ó ní agbára. dandan ni kó o rí yọ̀nú ọkọ o ò lè rí yọnú ọkọ àti kó o jẹ́ sọ́ọ́líhá kọ́ọ̀nìtà òun láti jẹ sọ́ọ́líhá kọ́ọ̀nìtà ni Quran fi sọ pé fasọ̀líhátún kọ́ọ̀nìtàtún fasọ̀líhát tẹ bá ń wo bíi tí ó wà lìjẹ́ náà tí ó rí yọ̀nú ọkọ rẹ fasọ̀líhátún. yóò jẹ́ obìnrin rere kọ́nítàt yóò sì jóbi tí ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ sọ ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọ̀fẹ́ jáde ọkọ ẹ ní lọ, sọ àpọ̀ ọlọ ọlọ́nà ọ́ ṣe kọ́nítàt ní ọba ọlọ oní òsín tí ó ṣẹlẹ̀ well ọkọ ẹ sì ń wọ ọ̀ràn pé kí wọ́n má sọ kí bàbá alágbádá tún dé. ó ó ń wù ọ̀ràn tiẹ̀ ń ta lọ ló ń wò ó tiẹ̀ ń ta lọ díẹ̀ díẹ̀ wájú ọlọ́run tó bá ti di pọ́kọ ẹ bá ti ń wù ọ̀ràn ti ń wù ọ̀ràn tọkọ ń wò tí tó ń wù ló ń sọ yọnu sí ọ ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ń àwa sọ pé ń pọ́n lókì rẹ̀. kóbìnrin tó lè rí ìyọnú ọkọ rẹ̀ tọkọ ẹ̀ bá sọ pé yes ìwọ náà sọ pé yes sir tọkọ ẹ̀ bá sọ pé no ìwọ náà sọ pé no sir ohun ọkọ rẹ lọ́gbọ́dọ̀ jóhun tiẹ̀ àṣẹ tọkọ ẹ bá pọ̀ lọ́gbọ́dọ̀ tẹ̀lé tọkọ ẹ bá ní tó ń fẹ́ rèé ọgbọ́dọ̀ bá fẹ́ ẹ torí tọkọ ẹ bá lóun fẹ́ nǹkan tí wo ò bá fẹ́ ẹ sósì pọ̀síbù. So si kínú ọkọ rẹ̀ yọ sí ọ. common error common error tó ga sí pé èmi ò tí ì mọ tí ó kó sínú ẹ̀ tí ó rí yọnú ọkọ ẹ jẹ́ fún yín ní common error mi ò tí ì róbìn tí ó kó sínú ẹ̀ tí ó rí yọnú ọkọ ìwọ tínú ọkọ rí ò sí pọ́pẹ́ fẹ́yàwó lé ọ. ó ti kú sínú wàhálà. ọkọ rẹ fẹ́ràn ó nífẹ̀ẹ́ kó fẹ́ ìyàwó kejì tàbí ìyàwó kẹta tàbí ìyàwó kẹrin inú tiẹ̀ ò dùn sí i bóun lọkọ̀ ló sì yọnu sí ọ. o wípé tó bá bá fara mọ́ ohun tọkọ rẹ fẹ́ ni ó ṣokùnfà ìyọnu tó o bá fara mọ́ ń tọ́kọ ẹ fẹ́ ọkọ rẹ ò lè yọnu sí ọ kò lè yọnu sí ọ mo rántí ní nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn obìnrin kan kú nínú ìlú Ìbàdàn yìí wọ́n wá fẹ́ sin òkú rẹ̀ nílànà mùsùlùmí ọkọ wa gbé àga ó jókòó ó ta kété sáwọn tó fẹ́ kírun síyàwó ẹ̀ lára ah! wọn ìwá ní bàbá lágbájá ìyàwó iná fẹ́ kírun sí lára ó ní ẹ mọ́ kì í ó ní ṣé mo ní ẹ mọ́ kì í ni ẹ mọ́ kì í ó lémi ò yọnu sí i Allahu Akbar ó lémi ò yọnu sí i ẹ wo èdè ń. <laughs> obìnrin yẹn ti wọ gàù látọ̀dún náà tó ti déwájú ọlọ́run ó ti wọ gàù ọkọ ẹ̀ lóhùn ìrọ̀nù sí i kò bá wọn kírun yẹn o wọn ọjọ́ kírun gànáńsà yẹn o àwọn tí wọ́n láyà wọ́n lè sọ jáde ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ò lè sọ jáde ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni inú ọkọ rẹ̀ ò dùn sí tó kàn gba kádàrá pé ah ìyá alágbájá yìí ó rí i pé mi ò lówó lọ́wọ́ ló fi ń ráìdì mi báyìí o ọkàn gbàkádàrá ni inú rẹ̀ ò yọ sí ọ